لا نسألك عن طاعة من كفر àti òkúta láti aláṣẹ ọbí ń sọ fún wa náà àmì ìdáfẹ́ bèèrè kò kí ìdáfẹ́ na ní wọ́n gbogbo àkókò tẹ̀ sí sàbúgbà ìsìnkú báyìí sí ẹ̀yìn tẹ̀sí ká máa sọ fún nínú nínú ilé tèmi nínú ilé wa nínú àwọn kọ́pàdé wa ló sọ pé nínú yàrá mi o láti ń kéko yìí náà níbi ẹ̀ka àtọ́lá gbogbo wa ààrẹ tó jáde alhamdulilayi nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ kan ní oyá yọ̀nà o ọmọ èké ó ẹ̀mà fọmọ́kàn burú ìyá yọ̀nà bàbá yọ̀nà ó wá jẹ́ ọmọ ajá lọ láti àdúgbò ìlọ ọmọ ìyá burú.

yóò tún rán pé owó àwọn yóò lówó lọ ẹ̀dàkùnrin yóò bí ọlọ́run jẹ́ fún tó káwọn ayé o ọlọ́run jẹ́ fún tó káwọn awa o fọmọ rẹ bá lọ tó ọ̀ràn tó gbé orúkọ bá wálé tó gbé ẹ̀dọ́ tó tó kàwé lórí ẹ̀ tó gbé ẹ̀ kò ní lọ́wọ́ lànà ọlọ́run àwọn aṣíwájú wa àwọn aláṣẹ wa ọlọ́run tọ́ ọ̀tọ̀ra bẹ̀rẹ̀ wa tó lọ́kàn tí ẹ bá wo tí ẹ bá wo tí wọn náà ló tọ́ bí ẹ bá ti fẹ́ mi kí n gbọ́rọ̀ lọ́run à ní ọ̀tún lánàá wọ́n láwọn tó lọ́ta ọ̀rọ̀ ẹni sọ àtàwọn láti ń gbé ìta òun ẹ́ àti tó ìtura àwọn àtìmídé ni. Ọlọ́run kó láti ń lọ àwọn aláṣẹ

mo fẹ́ rí sọ̀hábà kan yẹn tábì kàrí kẹ́lá wọn wọlé tó wu àbáwá àbẹ̀lẹ́gbà báàsì mi tábì ìlúdú ni ilé ọdún tó bàbá yẹn ni òkú rẹwà kẹ́mọ́ rẹwà àfààní àmọ́tọ̀kùn ní ìmọ̀ àfà tí àwọn aráàlú tó bá ń kó ní àwọn aráàlú ẹnu àfà ń gbọ́.

báríbá àfà ìlú àfáàrẹ́sà ní ẹ̀lẹ́ wọ́láì àníjẹ́mú sọ fún yín ẹlẹ́sẹ̀ sí àtẹ́lọ yìí wọ́n kọ́ ti tàwọn pẹ́sẹ̀ntì àmì ẹ̀dí àdìmọ́ nínú lọ ìlú láti wà yóò bàbá mi ó wá kúta àwọn ọ̀dọ́dúgba pé àwọn rẹ́pù tó tẹ̀lé àmì ó wá sí ọ fúráìdì rẹ̀ nínú àwọn tí ń lọ sípò ó wá pè ó pè mí tẹ̀gbé ọbẹ̀ dénú láńsọ pé àwọn náà ní amáyọ̀kan dáa tí gbogbo afá bá rí báyìí ẹ̀mí ní sáfá ọmọ tó lé mi ọ́ àwùjọ yóò tó tó yóò kù díẹ̀ ó wá pè ó ní àsàlámù alékún àwọn fúnlẹ̀ wákà tó ní wàá lékún ìdálá ó ní ọmọ ìdílé sọ̀rọ̀ nínú àwọn ẹ̀rọ báwọn tèmí ó ti ní náà àwọn ìgbé wọ́n ti jáde ní ìlú lọ ẹ̀dàpẹ̀lá àwọn ọmọ tó jáde ní dáadáa àti sáfẹ́ o àti sáré sáwọn fẹ̀sẹ̀fẹ̀ nílò. Kẹ̀kẹ́ ìjọba ìlà kẹ́kẹ́ ti dùn ká ti kẹ́kẹ́ ti tẹ̀lé. Àwọn tó àwọn tó tó jáde ní yóò wọ́n jáde o àmọ́ ẹ̀kọ́ tó kálẹ̀ náà. Tí bá ní kó mú ní tẹ̀wọ̀n ní tí bá ní kó mú túnmí lọ wá tọ̀lé wọn. fà ìdá lóhùn ìlú tukọ̀ tọ́ọ̀lù mi wọ́n máa ń lọ́wọ́ tó nílé àwọn afẹ́yọ ẹgbẹ́ ajé alátẹ̀lẹ́ wọn abẹ́ lọ́wọ́ sí àbá yẹn wọn pè wọn ìbáyìí ìgbà tó ń ìbáyìí ẹ̀rọ náà o ẹni tó jẹ́ débi president nígbà náà kò yọ ní sábà kẹ̀kẹ́ náà gbìyànjú fáwọ̀ kan wọ́n ti ẹ̀ sì fún lápòjú ẹni o ibi tí yóò jòkó nílé àwọn àtúntàn agbóyè lọ́jọ́ àbá ẹ̀sẹ̀ àwọn ẹ̀kẹ́ tí wọ́n gbóyè fún àgbóyè máa lọ gọ́fẹ́ jà lọ ẹ̀sẹ̀ àwọn tó gbé fún yẹn wọ́n láyé abá kan lọ́jọ́ fún àgbóyè fún àgbóyè náà wáyé ó sì dé wà sí wọn àwọn ìfún wa. mo ní áhà mo jẹ mo jẹ ló èmi ti lọ jẹ. èmi ti lọ pẹ́pẹ́ tàbí ọmọ ìwé ìwé ẹ̀rú ẹ̀kọ́ náà ó jẹ oúnjẹ ìlú èwo ó ní ó lórí àwọn tó bá lọ rédíò rẹ̀ kò rí rẹ̀ láyé rẹ̀ àbáwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ rédíò tó abáwọn sọ̀rọ̀ ó bá àbá yìí ó pè é nínú inú sí sọ yìí kárí inú àbá yẹ ó sọ wí ẹ̀fún ó mi ó sọ wí ẹ̀fún tó bá fi lẹ́yìn àbá ó ti tán tí wọ́n nígbà tí ìdíbọ̀ yóò bẹ́bá tó ń kọ́lá kalẹ̀ tẹ́ ẹ̀kọ́ àwọn aláìsà kalẹ̀ ẹ̀wù mẹ́rin wọ́n àwọn tẹ̀ka fún tó bí kọ́lá tẹ́tẹ́ àrùn tẹ́tẹ́ àrùn tí wọ́n kàn pa àpá ah, ayé ìlú ìbàjẹ́ wọ́n kúkú yóò dájí náà tí bá wọn sáà tẹ̀kẹ́ tẹ́ bá wọn jọba tọ̀lé tẹ́lẹ̀ ilé ilé ìgbọ́nà lè ní oyè kí ni ìlọ tọ́bọ̀ rẹ̀ kó bá wọn gidi àbáàrẹ̀kọ́ ìrẹ́gbọ́ ìjẹ́sẹ̀ ọgbọ́ gidi ìwò lẹ́ mọ́tò náà ti fún yí fún yí kẹ́rẹ̀ rà èyí sí ni mọ́tò àmọ́ èmi ka mọ́tò tòkùnbọ̀ fún tọ́ra ni mọ́tò èmi tòkùnbọ̀ làwọn náà ṣe ní kìlá lára ọdún máa ń tẹ̀ bàjẹ́ wọ́n lọ́ so àbá yìí ọwá ọwá gbé ọba tó jẹ́ lórí àbá ọwọ́ ẹni tó jẹ́ pẹ́lẹ́bìnrin ní ojú àbá àwọn oúnjẹ tí àbá àwọn olóòlù ọwá ti tà wọ́n rọ àbúrò jẹun abẹ́ ìjọ faransé àwọn olóòlù abẹ́ ìjọ faransé àwọn olóòlù ọ̀dà àbá tí ò ti tẹ̀ jẹun à nígbà tí yóò dàmú mi o yóò dàmú mi o àwọn olóyè jẹ́ kúrò wà sí torí ẹni wá jẹ́ aṣíwájú ọkọ̀ pé irú tọ̀ jẹ́ gẹ́gẹ́ lásán ọmọ jẹ́ kúrò torí sàtúwájú náà táwọn olóyè jẹ́ kúrò wà sí àkọ́kọ́ náà ṣe pé àfáàyè náà jáde ọkàn rẹ̀ kọ́dà ó tún máa ń jọ ìdíje tó máa pa ee oúnjẹ ọjọ́ kan ọ̀fìn ọ̀fìn ba ọjọ́ wájú nàìjíríà yẹ ẹlòmíín tó ìlú àpáta sọ níbi yìí bóyá tó tó tó kúndé ọdún nínú ìlú òun jòwé fújì bóyá tó ti bọ́ lọ ọjọ́ ọjọ́ lówó ti jẹ́ nù bóyá ọ̀sìn ìbá sọ́jọ́ náà ti bá ti dé lára ọkùnrin yìí ọdún jòwé fújì. wọ́n gbàgbọ́ méjì àdó àpò ìjẹun ìsára fún ọ̀run pẹ́ẹ́sẹ̀ ìlú ti ṣe o ó ti sàá mú rẹ̀ dàpọ̀ àwọn ọ̀hún ṣẹ́fà ti lọ sẹ́fà wọ́n ti rí pé àwọn òkùnrin sọ́kànlá ìbá gbọ́mọ́nù torí pé wọ́n ní tọ́ bá ti jẹ dòdò yóò bá lóyè o tọ́ bá ti jẹ dòdò báyìí ọ̀rọ̀ ló mọ́ o bẹ́ẹ̀ ló bá ti jẹ olùsí nígbà tó tẹ́kọ̀ ọmọ sí nìyẹn wọ́n kọ́ sọ ní ìgbà ìgbà o ẹ̀yìn tí a ti jẹ́ra àgẹ́rẹ́dẹ́gbẹ́lẹ́ abáńtọ̀ ẹgbẹ́ bá ti lọ bí kí ẹni kọ́kọ́rọ́ kiri tí wọ́n ti pé wọ́n ilẹ̀ àbọ̀bà kí wọ́n lórí tẹ́bà ti lọ wọ́n pẹ́tẹ̀ lẹ́yìn lọ́wọ́ àwọn mẹ́sì ti nà bíẹ́ wọ́n lẹ́yìn ti fún mẹ́ta wọn ó ní kẹ́ máa máa gbé lọ bí ọlọ́run. ẹ wà bá àbá ò gun ẹsẹ̀ wa àwọn arúgbó ti wá pé ó gun ẹsẹ̀ wa ni kí dandan káfà ló máa tó débi dandan gbọ́dọ̀ ti gbọ́ ọ bọ́mọ bá lọ lò bí jẹ́ làfà náà jẹ́ bí ní bàtí wá jẹ́ àbá àwọn tó tún pé wọ́n náà gbọ́dọ̀ lu mọ́tò bọ́ọ̀lù bá kọ́ bọ́ọ̀lù lọ́ọ̀lù ìtòba yìí jẹ́nu máa bá lọ́fẹ́ mọ́tò láti àwọn àbáta tó sì bẹ́ẹ̀ làwùjọ ibi jábá àǹfààní ìrànjẹ́ díẹ̀ lẹ́sìn tó bá nà àwọn àfáà náà ń lo ìlú yìí àǹfààní ìrànjẹ́ díẹ̀ díẹ̀ bọ́lá gbàgbà àwọn àǹjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun àwọn akẹ́kọ̀ọ́ pé kèémọ̀dé lọ́rin kèémọ̀dé lọ́rin ìmọ̀ àwọn àfáà náà ò sí mọ́ lónìí tí wàá lábá ń bọ̀ bá ti ẹ̀pọ̀ ló parí kò ní wọ̀lú ẹ ẹ lọ kàtà dáadáa tó bá máa bá a náà àwọn ní wọ́n kọ́ máa ń kéwú wọ́n sì ní sí ọwọ́ títí ó ti ń tẹ́ tẹ́ tẹ́ omi òkun lásán ní sí lọ rẹ̀ ìfọlọ ìlú mọ́nù mọ́nù alọ́lọ́ àmì àfá àti òfò ẹni àmì àfá àti òfò mọ́tò tí ó adá mọ́nù wọ́ṣọ́mọ́gbọ́n tààlà wọ́n ló lọ́wọ́ kó mọ́tò ní lásìkò ẹ̀ẹ́kọ́ọ̀lọ́ kẹ́kẹ́rẹ́ pítàkùpọ̀ pítọ̀ wọ́n lo ogun rẹ̀ lọ́kọ́ fún sí adámà ogun rẹ̀ kí á lẹ́dà máa ń dáhùn láti bò sí òkú ọgbà náà òyìnbó kọ̀ọ̀lù lọ́pọ̀ ọdẹ wọ́n lo ogun rẹ̀ lọ́kọ́ fún sí adámà

àwọn àfá àtàwọn náà rẹ̀ bọ̀ gbá ọ̀nà tí wá rí mú sí ìsọ̀gbọ̀n mi ẹwà wo lónìí gbogbo àwọn tó tó lọ́dọ̀ wọn ẹwọ́n ti yà àbúyà lónìí yọlọ́mọdé aṣọ wọn bí ẹwà ń fi ẹwà ń túbà ẹgbẹ́ ọmọ tó wà láàmù lẹ́yìn ẹ̀yìn sọmọ tó ń máa lé ọmọ tó ń ní torí tó táwọn àfá yìí ò sílẹ̀ sí nítorí táwọn làwọn tó fi ní ẹnu àti báwọn bá sọ̀rọ̀ ẹwù tó wá ti wá sí ilé ẹ̀kọ́ ẹni bí àgbọn ẹwọ̀ ọlọ́lá ìbí àtọ́lá pé bí àgbẹ̀ olùdíkẹ́ yọ mọ́lẹ̀ àmọ́sọ́jú kò gbẹ̀mí náà lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ó fi ó sọ ó sọ ti bá kú bàrẹ̀ kò bá gbọ́ ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ti sọ títí láti òdí sọ̀rọ̀ nígbà tí wọ́n kọ́ wọn tẹ́lá sí ìlọ ìdí wọn kọ́ tán ọjọ́ agbọ́pẹ́ báyìí náà wá ẹ sì rí ọba nígbà rí o àìsàlẹ̀ fún wọ́n bílẹ̀ awakọ̀ àhà mẹ́yàn bá ṣe pọ́jẹ́ẹ̀tì àgbàgbọ̀ ọdún kan tó kọjú ọdún méjì ọdún mẹ́ta ṣé àkọ́bọ̀ ọ̀jẹ́ méjì òsì owó táà nínú ọdún pàrọ̀ mọ́sálásì nínú kó kú sẹ́yìn àbí kájẹ́ bèbè àmọ́ alẹ́ twenty million àwọn twenty million owó náà ó wá kọ̀ wáyé twenty million lọ́wọ́ á lé ẹgbẹ̀rún ọdún ẹ̀ka káàkiri bọ́ọ̀ àwọn àfáànù àìjẹ lójú láǹfà tó bá gbà ń bẹ̀ kò ní lè sọ kò ní jẹ́ láti gbó ni kò ní gbóni fún adá lẹ̀ àfáàdé ọmọ ẹgbẹ́ ìfún àbá àbá àkóhùn ọ̀gá o pẹ́ńtẹ́ẹ̀tì yẹn ò ló sá pàǹjọ́ náà lòdì lọ́dẹ ní kó máa lọ wọ́n fẹ́ ra àdúgbò lọ́wọ́ rẹ̀ mú ọwọ́ àwọn olówó ajẹ́ ilé lónìí àti orílẹ̀ ìbọn sókè mọ́sálásí olówó ajé ti jẹ́ ẹ̀sìn tọ́pẹ́. àwọn ni máa rí ẹbí ẹ̀tọ́ bí láti bá ti dúró làkà ìwà pé ẹ̀tọ́ wa lé lẹ́yìn àmọ́ ewu ewu gbẹ́mẹ́ o ewu gbẹ́mẹ́ là ń sọ pé àwa ní àwa lápọ̀ àwa ní ọ̀sẹ̀ wọ́n tún ní kọ́fí tún bẹ tẹ́lẹ̀ from kòró tó kòró from lockdown to kọ́fí àbí wọ́n láàrin àwọn ìṣẹ́ bẹ́ẹ̀ táwọn bá jáde lónìí bá ti tọ́lù sí ọ̀n bá jáde lónìí kò tó jẹ́ bọ́bọ̀ bá tẹ́tẹ̀ nínú ohun bọ́lọ̀ bá ń tẹ̀lé láyé níbi inú lẹ́yìn àwọn àṣán bẹ́ẹ̀ níjọba yìí bọ̀tí kí táwọn sọ́jà àkọ́kọ́ ti wọn ní tí wọ́n ti ò dá bọ̀tí kí ni táwọn ti wá sí òun àfẹ́jọ dára bá bàbá yìí wọ́n ò lè jẹ́yìn wọ́n ò lè jẹ́yìn èyí tí ẹ̀tọ́ jẹ́ yóò fi tó wọ́ sí ní kálukó fún kálukó tó fi túrú mọ́ kẹ́sì pàmò ayé lé sí ọlọ́run tàmánà wa yóò ṣe àlékún tó sọ́nà fáwọn aṣíwájú wa aláìlá ìjọba ìjà àpapọ̀ àwọn ẹni òwò sọ́dọ̀ lọ́wọ́ alàmì ìjọ mọ̀sánì wà láàájú wọn káàbí wọn sẹ́lẹ̀. ẹgbẹ́ tí kó lánà wá gbọ́ wà sí wà lára wa kí ni kó ṣe tó bá ti dábàá ló dábàá tó bá ti dábàá kó dábàá tí ò bá fi tọ́padà àtọ̀gbọ́rọ̀ jẹ́ o ó jẹ́ wọ lóòótọ́ kíní àtẹ́fàn àwọn tó ń bẹ àwọn tó ń bẹ ìwádìí tó lára ó sọ̀rọ̀ gbọ́yé àfàbọ̀ àwọn náà ní kí wọ́n fún fún wọn. bọ̀dù wọn kọ́ pamọ́ òfin yìí lábẹ́ mi sọ fẹ́rẹ́ nù ẹ má gba ẹ̀kọ́ yín bá ẹ̀kọ́ lọ́wọ́ wọn ẹ má gba ẹ̀kọ́ yín ẹ gbà á lọ́nà tó bá ń dáhùn fẹ́ fún yín wọ́n bá láwọn fún yín ẹ̀ fi rẹ̀ ẹ má nígbà tó ní sọ́nù ìwé ẹ̀yìn ọgbọ́n ọ̀jẹ́ apá ìbẹ̀rẹ̀ náà. irú àwọn ṣọ́ọ̀bù tó lọ já yẹn kíkò nínú sọ́ọ̀bù àyè kì í ṣe gbogbo bẹ́ẹ̀ ni ninety nine percent àwọn tó ní sọ́ọ̀bù bẹ́ẹ̀ kì í ṣe àwọn tó ń sókè. yàtọ̀ sí ìlú kọ́nà kárí gọ́ọ̀mẹ̀ntì ló ní sọ́ọ̀bù àyè kárí bẹ́ẹ̀. Ah, ah. ṣé báwọn akáyọ̀ àrísẹ́yà ẹ̀dùkò yìí inú àrísẹ́ yìí sọ ọ̀rọ̀ tí ẹ̀rí sí yìí sọ àdínà ní ìgbà yìí àwọn tó ń jẹ́kẹ̀ ìdìbò ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ rí ó yá kò tún fẹ́ sọ́dá òtún ìjẹ́ báyìí àti ó ní èyí ogun sọ jẹ́ bẹ́ẹ̀ ẹ́ òkú wọ́n ni wọ́n gba fúnka lágbàtọ̀ olùbẹ̀rẹ̀ ó tàbí ọmọ wọn náà lọ ẹ̀kọ́ tí kí ní ṣe nínú ọ̀tọ́lọ́pẹ̀ tó lọ́mọ́ wọ́n ti lọ ó ti òsè pàtó àgbà yìí ní kan ọlọ́run sọ̀rọ̀ náà Ìgbìmọ̀ ilé-ìjọ́ wọ́n tó pé báwọn tó ṣe dáa pé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe protest kiri kọ́nà ọmọ tó wà nínú kí ààrẹ bá jókòó bá gbẹ̀tì wá tẹ lọ́dún yóò lọ́wọ́ ra pé ebi protest nìyẹn. bí làkàlẹ̀ yóò lọ́wọ́ bí làkàlẹ̀ yóò lọ́wọ́ ọlọ́wọ́ tó àwọn ọ̀rẹ́ ìgbàlódà ẹ̀yọ́ lọ́dún ẹ̀ bá fẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ tó àwọn ọ̀rẹ́ ìgbàlódà ẹ̀jọ̀ ẹ̀rọ àti sọ́mọ́ jáde àtúrà ẹgbẹ́ àwọn àwọn sọ̀rọ̀ ni ẹgbẹ́ wa kọ́ bá pẹ́ kọ́ntribútù àwọn aláyọ̀ bá ti ta ìta wọn lọ. náà èyí tó wọ́n tù ú sẹ́kẹ̀ àwọn tó fẹ́ àwọn ẹ̀sọ́ nínú sọ̀rọ̀ kan àwọn ẹ̀sọ́ nílùú àǹfààní ní káàkiri gbogbo mọ́sáàtì mẹ́lọ rí kásọ̀lú mi kásọ̀lú mi láti sọ náà sọ yìí láti sọ sọ ó súnmọ́ àwọn tó tẹ̀lé kọ́mọ́ tẹ̀ ó súnmọ́ kọ́mọ́ sọ́kù kọ́mọ́lẹ̀ kankan wa ó súnmọ́ lọ́wọ́ sọ pé ìṣèlè wa lẹ́gẹ́ kejì èyí láti torí àmọ́ tí ó tẹ̀lé ìṣèlè bọ̀dà hátà ń sọ pé wọ́n ní bẹ́ẹ̀ náà tàjọ́ gbọ́ wà sí àyíká àjọ kí títí kó tàbí tàbí mo máa ń gbé ẹ̀ ní mọ́sálásí tó sọ kò ló sọ àwọn báwọn ẹ̀dá kò fáàmù lè lòlò pé ní wọ́n ta fáàmù wọ́n náà ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ ìgbà yìí ẹ̀dá kò ní wọ́n ta fáàmù fáàmù èyí wọ́n ta ń gbé ta tà ó ipa kò wọlé nìkan bá yóò bá kò wọlé nìkan lọ́wọ́ òun gbé ẹnu mi wà ọlọ́wọ́ agbélé tó kọ́ ọlọ́wọ́ agbé ẹ̀rọ àtàlù rẹ̀ ẹ̀dá kò lè bá mi tẹ́lẹ̀ gan-an tẹ́lẹ̀ mọ̀ 你不要说我的，我的是说，他是什么目的？他是什么目的？他不乐意，你就看到大家说这话了，不管，你别别别乱胡谈。啊，哎呀，对对对，我也是发了发了，今天说的，就是需要，反正就是就是把我的意见能够传达，希望就是双方在外部建立良好的沟通意识。 gẹ́gẹ́ bí ìkan tí wọ́n tẹ́lẹ̀ tó ìgbà ó ní ọmọ tó fẹ́ gba bàbá rẹ̀ bàbá tẹ tó náà lọ sí ṣọ́ọ̀kà yìí tó lọ kó ní kọ́wé lọ́jọ́ bọ́ọ̀lù. bàbá mi wọ́n ní wọ́n lọ bàbá ẹgbẹ́ wọn láti dénú gbẹ́gbẹ́ sáà ń sọ yìí wà láì ọmọ lóye ní sáà yìí kálọ́ ọmọ lóye nítorí tó kọ́ ọmọ wọlé bàbá bàbá náà ah bàbá lórí náà mi láti rí kódà wà kódà kódà ọmọ ọba náà jẹ́ omi náà sáàbí ọba rẹ̀ tó ti fún ọba rẹ̀ wájú tó ọkàn Ah, wọ́n ní ọ̀rọ̀ àwọn náà káàkiri wà ní ẹni pọ́kìtì kan fún wa àwọn tó ti tẹ̀lé pẹ̀lú wà ní. ẹ wo mìtíọ́sì wà tó fún orí ẹni tó sàmì sí àwọn àti irú àwọn báyìí àmọ́ náà gbogbo àwọn ọmọdé wà sí ẹgbẹ̀rún ọlọ́run sùúrù àwọn àti ọ̀pọ̀ nù kẹ́kẹ́ wà sí sáwọn afáàmì tó máa sọ orí àbídà làwọn ìlú ó nǹkan tí ò jẹ́ káwọn wá àti ó sáǹfààní gangan ni pé ó dà gẹ́gẹ́ bí mọ́tò táà kún jù sí ní inú táwa fòun táà ṣe yóyóyó táwa ọgbọ́n sí táà kó táyà sí táwa ń kíkì rẹ̀ tẹ́lẹ̀ náà wá sí. àlejò àlejò àyẹ̀sí kò lè bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kó kíkì rẹ̀ kò ó yà kó máa sí.

títà nínú àwọn onímọ́tò náà àwọn nípa nìyí ọ̀rí àwọn nípa ẹ̀dá àwọn láwọn tó máa ń tẹ̀lé gẹ́gẹ́ bí ti ìlú yóò dá sákòlù ìlú dá ìlú àwọn báyìí rẹ̀ káwọn káwọn ìdá lọ ní kó iná àwọn ìgbà ọmọ ló yẹ kó ẹ̀yìn ẹ̀ yóò kò ní yóò kò sí láta ìkẹ́kẹ́ ọkọ̀ bá jẹ́ àbáyẹ̀wò. ìyàwó ìyàwó náà bí wọ́n bá ṣe lọ́wọ́ ní ìwọ́n tó lè mọ́ pé lókè tó wọ́n bá wọ́n pé ó ní wọ́n sọnù wọ́n sọnù ìgbé ẹranko lọ́wọ́. bàbá wọn wọn sọ̀rọ̀ ìgbé ó rẹ̀ ní ẹranko lè fọ́ pọ̀ sí ẹranko ó ní ọ̀pọ̀ tẹ́gbọ́n ẹranko lè rí ó ní olúwa ni wọ́n sọnù ìgbé ẹranko lọ́wọ́. ojú ìtàwọn akẹ́kọ̀ọ́ ìdáyọ̀ rí kí ni sọ̀rọ̀ náà àwọn bá wá lè jìnà àwọn àwọn ọba ìlú fún wa pé àwọn ti wọ́n yẹ kí bá náà rí ọjọ́ òní pé àárín ọjọ́ ní àlejò kò lọ kó lọ ẹwọ sẹ́ni ó wá bí mọ sẹ́ni nínú tí mo ń fà sí tí ọ̀gá ti díẹ̀ ní kú orí ọmọ ẹni àwọn ọmọ á yìí níbi ìtìmọ̀ náà tí mo ti mọ̀ kọ́kọ́ wọn lọ́yàn kó fi òkè tó yára ó tún wá fọ́n lọ́yà ẹ kó gbà tí òkọ́ lọ́yàn kébé tó kọ́ kéjì òkè rẹ́bà o tó yí ẹ̀ kọ́ àkọ́kọ́ rẹ̀ tó yẹ lọ́sẹ̀ tó àlọ́ tó náà ó tẹ̀ wá lọ bá nìkan náà sọ̀tàn náà lórí ọmọ lọ́yà dáadáa ó ti wá òkè tó ní kápá tàwọn ìlú ìlú wá àti pọ̀ lọ́sẹ̀ tó ń tọ́ ìmọ̀ àpá ẹ̀jẹ̀ fún ara rẹ̀ òun náà ò lè bá mi jẹ tó kò sí ìdíkiri tó ti kéèyàn bá ti kò sí wàhálà rẹ̀ bá ti kò sí pátá rẹ̀ bá ti tó ti ṣe kò sí lára rẹ̀ òun náà lọ sí ẹ̀yẹ́ta ìbára máa ẹgbẹ́ ìgbẹ́ nígbà tí gan-an káńdà lórí ìsáàlù ọmọ rẹ̀ ilé ẹ̀kọ́ ìgbọ́lá àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ afá owó ìtàbára rẹ̀ ní mọ́ ní olóbi gan ló nítorí sọ ìyàwó ìjọ rẹ̀ ìlú rẹ̀ gbọ́ ó bẹ́ ká kọ́ tọ́pù wà láì mọ́nà fi láì tẹ̀lé ìkún káwé àwọn ọ̀gá tó jẹ́ àwọn ìjọ àgbọ̀ àjọ àgbọ̀ ká tọ́pù ẹwọ ẹwọ sísọ lè lórí ẹwọ asánà rẹ̀ pàṣẹ náà lè lè wọ́n láì ẹnì kan jọ́ pé àdúgbò kó wá sọ̀rọ̀ kó wá sọ̀rọ̀ wá ìfọ̀tà àṣà ní mọ́tà ti wọn à ó ní ọlọ́ọ̀dún bá ọlọ́ọ̀dún bá náà ti bọ́ sílẹ̀ yìí ó lè tọ́ ìkan abẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mútẹ̀ sáré fún owó lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn lọ́dà òun ò rí gbogbo sílẹ̀ yìí sọ òun ò fi láti dúró sọ́lẹ̀ bí ti wà yìí yóò bá tọ́ sílẹ̀ yìí ó ní wọn lọ́tọ́ sílẹ̀ yìí à mo ló bọ́lé ó ní tó fi mọ̀ pé àfáàní oníbàjẹ́ ni kò ní ìfàjẹ́ ó ti yé ọ̀pọ̀lọpọ̀ ní o ní sáyẹ̀ yìí ó ti yé àwọn èèyàn ó ti yé àwọn èèyàn gan tó ọ̀rọ̀ ń sọ ìjọba ìjọba àti náà ń sọ yìí sábà wọ́n sọ yìí àwọn táà ń bọ̀ gan kéré níwọ̀n táà àwọn táà ń no àmọ̀ sọ̀rọ̀ ni àmọ̀ sọ̀rọ̀ ni kéé ètò ìsìn ẹ̀ka lọ ìlú ọ̀rọ̀ báyìí wọ̀n lọ ìwé kí ẹ̀ dákẹ́ ẹ̀ kódà ẹ̀ kódà ẹ̀ gbọ́ wáṣẹ ẹ̀ gbọ́ wáṣẹ gbọ́ wáṣẹ ẹ̀ lórí tó dà àfà wọn. láti náà ti sùn náà kí ìwọ́n àfà wọn tó wọn tó wọn tó wáṣẹ wọn á ń ká ní ìfara wọn náà. kódà àtọ wọn gbà bọ̀t lánàá gbogbo ó ti kú bá àfà sùn náà sọ ilẹ̀ bọ̀t òní kọjá kàmọ́ dákẹ́ báwo máa ń sọ̀rọ̀ bí yàtá àti àti àwùjọ lọ fún ara rẹ̀ jálà yìí máa ní ìṣẹ̀lẹ̀ mọ́ tí wọ́n rí àwọn afẹ́ jálà sí gẹ́gẹ́ bí aláìsí aláwùjọ ìjọ ní padà ọ̀la sáà nígbà tán sọ sábà dákẹ́ lórí ẹ̀ tó gẹ́gẹ́ bí ẹ̀ tó ní ilé sọ pé àti sọ̀rọ̀ àmọ́nà o à ń sọ̀rọ̀ àmọ́nà lẹ́rọ ti fẹ́ àwùjọ tó wà ní ìpàdé ní kọjá lọ lórí gẹ́gẹ́ bí o lọ́ọ́ ti tó torí pé ìfẹ́sí tẹ̀lẹ̀ yá ìdí àwọn ẹni bọ́ta wọn lórí àlìjáàmà tó yí pé nípa bá máa ń tẹ̀lé o àmọ̀lọ́ fún ara ní àbọ̀ títà sí ọ̀dà tó abákùnmọ́ yá mọ̀ fẹ́tọ̀ yá láti rí ẹni tó náà lọ lọ́wọ́ sí ìrẹ́lẹ̀ sí àlè kírun wọn ó náà lọ sí nǹkan lẹ́gbàá tó ti náà ti kí wọn sí ìrẹ́lẹ̀.

àti bedroom àti àti tó ń sinmi ọ̀nà ọ̀nà ìjọba òun náà ń lẹ́kẹ̀ náà ló mẹ́kẹ̀ lọ. Because any people say, ẹgbẹ́ àgbẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ìwà, àbúlé ẹgbẹ́ òun fẹ́ ni, ó kúra pa ó mọ̀ pé iṣẹ́ yóò dá pàdé ìgbọ́ bí ó lè. òun ti gbé ní ìgbà àwọn tí kò ń ìjọ tó ń ṣe olè kẹ́bá rí àìjá kẹ́bá lè pọ̀ ní rédíò. ok ẹni yẹn wá ń pọ̀ sí ìlú ṣe síbi náà àwọn olóyè tó kọ́ wọn bá bẹ́ẹ̀ ni ìgbésí náà bóyá sọ́dọ̀ ìdánù kò kọ́ àyẹ̀dọ̀ pé ẹgbẹ́ mi lọ láti lọ ìpínlẹ̀ ń jọ pé lọ kò jẹ́ bá ní ìlànà sọ mọ́. Wọ́n ká jọ wọn. Ṣé àwọn gbogbo ọ̀rọ̀ àwọn yìí, ọ̀rọ̀ mi àwọn yìí nìkan látara bẹ̀rẹ̀ mú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó láti ta. Àbí ti jẹ́ àwọn yìí ìdílé tí ń fóṣe táwọn máa ta. Àbí more than one hundred àdì. Tí a lè gbà kà lánàá fúnra wa. Tí àjájú pàtó wọn bá wà jáde láyé. Ó ní ẹ̀rọ ó fẹ́ni máa bá lọ dáhà sáfẹ́ sí ìlúwàmù yẹ́ pẹ̀lú lórí aláàbí ìlàmù ìlúwàmù ìyá ìdá gbogbo more than hundred and fifty ẹnu. ìwé ní ẹni wájú nípa bí. àdúrà tó ń ṣe. Ẹ ní àtúrà mi. Àwọn tó jẹ́ fílànsì ní ìyá àtúrà